ojú tó lé ojú tó kò òwe yorùbá ni ojú tó lé ojú tó kò òwe yorùbá ni níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó lé ojú tó kò òwe yorùbá ni ìròyìn tó lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe yorùbá ni. ó ti kúrò ní ìròyìn tàbí ohun tí etí kò gbọ́ rí pé bàbá àwọn onífújì ní orílẹ̀-èdè yìí ìyẹn jẹnẹra kọ́láwọlé ìlọ̀rí àyìnlá tí gbogbo ayé mọ̀ sí kọ́nìntìn dùbúlẹ̀ àìsàn tí wọ́n sì gbé bàbá náà dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba ìyẹn lasut ní ìlú ìkẹjà ṣùgbọ́n aláìlá láti sọ fún yín pé ara bàbá náà ti yá dáadáa o kébé ń kwara ti ń ta kébékébé Kébé Nkwara ti dìde lórí àìsàn náà Kébé Nkwara ti fẹnu rẹ̀ sọ̀rọ̀ bàbá náà ti sọ̀rọ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àìsàn ọ̀hún kò gbẹ̀mí òun nítorí pé díẹ̀ báyìí ló kù kò ń jẹ Ọlọ́run nípè ṣùgbọ́n òun dúpẹ́ o bàbá náà ló ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwó-Olú Kébé Nkwara kò ṣàìdúpẹ́ lọ́wọ́ olórí àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni táyọ̀ àyìndé bẹ́ẹ̀ ni babalálágbà ló tún dúpẹ́ lọ́wọ́ Pasuma Wonder ó lóun dúpẹ́ òun dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ ilé ìwòsàn LASUS pé bí wọ́n ṣe ṣùgbọ́n òun tí wọ́n rọ̀gbà yóò ń ká tí wọn kò jẹ́ kí ẹ̀mí òun bọ́ bàbá náà ni mo gbé fún mo gbé fún mo gbé fún LASUS tí nàìjíríà náà fò sókè tó ń nawọ́ sókè báyìí tó lòun gbé fún LASUS nítorí pé àwọn ni wọ́n dá ẹ̀mí òun padà àwa náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run abágbà àwọn olólùfẹ́ kébé kwara abágbà àwọn olólùfẹ́ bàbá alátìká abágbà àwọn olólùfẹ́ bàbá alágbàdo abá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àìsàn ọ̀hún kò gbẹ̀mí wọn adúpẹ́ o gbogbo ẹ̀ lólùfẹ́ kébé kwara ẹ kú oríire o. Ah, gbogbo ọmọ Lagos State à ń dúpẹ́ lọ́wọ́ yín à ń fi àsìkò yìí a fi ń fi nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ a fi ń fi hàn yín ní Lasut hospital lábẹ́ aláṣẹ Adétòkunbọ̀ ó fábàǹwò Ọlọ́run nìkan ló lè gbà yán lẹ́ o àmọ́ wọ́n gbìyànjú fún mi torí mi ìbá ti mọ̀ sí láyé mọ́ àmọ́ ọpẹ́lọpẹ́ wọn alhaji general collecting àìlá olórí gbogbo onífújì pátápátá èmi ni mò ń sọ̀rọ̀ yìí èmi ni mò ń sọ̀rọ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti rò pé mo ti kú ni bẹ̀tì lásùt lásùt lasuth mm-hmm. ọba ni wọ́n mo mo mo mo mo mo mo gbàtẹ́wọ́ fún wọn lasuth lábẹ́ bàbá wa adétòkùnbọ̀ ó fábàwọn o ẹ kú iṣẹ́ takuntakun o ẹ wo bí gbogbo bí ṣe rí ẹ wo gbogbo bó ṣe rí ẹ wo ṣe rí ẹ try. gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú mo kí ẹ̀yin náà o àtìlẹ́yìn yín ni mo dẹ̀ tí chief of staff náà torí gbogbo àwọn tí wọ́n mẹ́kọ̀ọ́ dúró náà nìyẹn àti àwọn commissioners pátápátá àti gbogbo àwọn tó wà ní London àwọn tó ń gbé yìí tó ń gbélé yìí tó ń gbé bí gbogbo yín ni mo kí ẹ wá wọṣẹ́ ribiribi tí LASU ti ń ṣe o ẹ wọṣẹ́ ribiribi tí LASU ti ń ṣe o mo dúpẹ́ gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ fún yín ẹni tó lè wá kí mi ẹni tí ò lè wá ẹlòmíì ó fowó ránṣẹ́ sí mi tí ń ṣe nǹkan kékeré mo dúpẹ́ ẹni firú ẹ̀gbá o ẹni firú ẹ̀gbá o torí ọ̀pọ̀lọpọ̀ ló ti lérò pé ó ti kú bẹ̀tà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lásùt lásùt lásùt lásùt ó ra ẹ̀mí mi padà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 Call us on 0080 597 807 for your event coverage. Thanks.